ìfihàn orí ogún. mo sì rí áńgẹ́lì kan ń ti ọ̀run sọ̀kalẹ̀ wá tí ohun ti ìṣíka ọ̀gbun ni àti ẹ̀wọ̀n ńlá kan ní ọwọ́ rẹ̀ ó sì di dragoni náà mú ejò àtijọ́ ni tí í ṣe èṣù àti sátánì ó sì dè ní ẹgbẹ̀rún ọdún ó sì gbé e sọ sínú ọ̀gbun náà ó sì tì í ó sì fi èdìdí di lórí rẹ̀ kí ó má bàa tàn àwọn orílẹ̀-èdè jẹ mọ́ títí ẹgbẹ̀rún ọdún náà yóò fi pé lẹ́yìn èyí a kò lè ṣàìtú sílẹ̀ fún ìgbà díẹ̀ mo sì rí àwọn ìtẹ́ wọ́n sì jókòó lórí wọn a sì fi ìdájọ́ fún wọn mo sì rí ọkàn àwọn tí a ti bẹ́ lórí nítorí ẹ̀rí Jésù àti nítorí ọ̀rọ̀ Ọlọ́run àti àwọn tí kò sì foríbalẹ̀ fún ẹranko náà àti fún àwòrán rẹ̀ tàbí tí kò sì gba àmì rẹ̀ ní iwájú wọn àti ní ọwọ́ wọn wọ́n sì wà láàyè wọ́n sì jọba pẹ̀lú Kristi ní ẹgbẹ̀rún ọdún àwọn òkú yòókù kò wà láàyè mọ́ títí ẹgbẹ̀rún ọdún náà yóò fi pé èyí ni àjíǹde ìkíní. E olùbùkún àti mímọ́ ni ẹni tí ó ní ipa nínú àjíǹde ìkíní náà lórí àwọn wọ̀nyí ikú kejì kò ní agbára ṣùgbọ́n wọn ó jẹ́ àlùfáà ọlọ́run àti ti kristi wọn ó sì máa jọba pẹ̀lú rẹ̀ ní ẹgbẹ̀rún ọdún nígbà tí ẹgbẹ̀rún ọdún náà bá sì pé a ó tú sátánì sílẹ̀ kúrò nínú túbú rẹ̀ yóò sì jáde lọ láti máa tan àwọn orílẹ̀-èdè tí ń bẹ ní igun mẹ́rẹ̀ẹ̀rin ayé jẹ gógù àti mágógù láti gbá wọn jọ sí ogun àwọn tí iye wọn dàbí iyanrìn òkun wọ́n sì gòkè lọ la ibú ayé já wọ́n sì yí ibùdó àwọn ènìyàn mímọ́ ká àti ìlú àyànfẹ́ náà iná sì ti ọ̀run sọ̀kalẹ̀ wá ó sì jó wọn run a sì wọ́ èṣù tí ó tàn wọ́n jẹ lọ sínú adágún iná àti sulfuru níbi tí ẹranko àti wòlíì èké nígbé wà a ó sì máa dá wọn lóró tọ̀sán tòru láì àti láéláé mo sì rí ìtẹ́ funfun ńlá kan àti ẹni tí ó jókòó lórí rẹ̀ níwájú ẹni tí ayé àti ọ̀run fò lọ a kò sì rí ààyè fún wọn mọ́ mo sì rí àwọn òkú àti èwe àti àgbà wọ́n dúró níwájú ìtẹ́ a sì ṣí àwọn ìwé sílẹ̀. Si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 èyí ni ikú kejì bí a bá sì rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè a sọ ọ́ sínú adágún iná.